Kàrímọ́ òun ló gbọ́n jù ah! Kàrímọ́ ọmọ ọkọ ní òkè sọmọ àlè wọ́n ní Kàrímọ́ ìyẹn ẹ̀gbọ́n òun mi ó lọ sórí pílátífọ́ọ̀mù kan ó tẹ owó ó san owó fún host ó fún host lówó kó wá lọ fi ṣe give away wọ́n fẹ́ ṣe fi bẹ̀ràn kó lọ fún àwọn èèyàn ní owó ibi tí mi lọ kọ́ nìyẹn o gbogbo ẹ̀yin tẹ́ ti ṣépè fún Kàrímọ́ rí gbogbo ẹ̀yin tẹ́ ti ṣépè fún tẹ́lẹ̀ wípé Kàrímọ́ sanwó fáwọn ọjọ́ sí ọ̀hún mi wípé Kàrímọ́ fún wọn lówó ó fìnáǹsì wọn gbogbo èpètè ṣẹ́ fún Kàrímọ́ àti wọn tó gbowó ó sì tó gbowó àti gbogbo ẹ̀yin tẹ́ gbowó pátápátá Kàrímọ́ ti dá èpè padà sórí yín gbogbo èpè tí gbogbo yín ṣẹ́ fún Kàrímọ́ pátápátá gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ ogún Kàrímọ́ ẹ ti jẹun ata ẹ ti jẹun epo ẹ ti gbòógùn ẹ gbogbo èpè tẹṣẹ fún ó ti padà sórí yín ìyẹn ẹyọ kan gbogbo ẹ̀yin tẹ wá sọ yín pé àwọn tíìmù mi wọ́n ń gba owó wọ́n ń gba owó automatically ó sì yín ti gbàbọ̀dé fẹ́yìn náà ẹ̀yin náà ti gba owó Wùmí báyìí gbogbo ẹ̀yin tẹ sọ pé gbogbo owó Mohbad tí Wùmí jí gbé Kàrímọ́ tẹ̀lẹ̀ sí Kàrímọ́ ó ti fi ra lẹ́sí Amẹ́ríkà Kàrímọ́ àti Wùmí àwọn ló ń pín owó àwọn lọ́jọ́ náwó Mohbad tẹ bẹ̀rẹ̀ sí ní ṣe gbẹ̀gbọ̀n àtàbàtà fún Kàrímọ́ that means to say Kàrímọ́ ti act smart ẹ̀yin náà ti wá gbà nínú owó yẹn báyìí so àtẹ̀yìn àti àwọn tí mú mi nǹkan kan náà nìyí ee alako àti ẹ̀kíní máa fọ ajá kìíní máa bọ́ kó lọ fà alako ẹ̀yin tèmi ẹ bá mi ká lọ ẹ sì ṣe báyìí náà ni tẹ bá ṣe báyìí ẹ rí ìlọ Kàrímọ́ tẹrí yẹn lóòótọ́ Kàrímọ́ ti feel sorry lóòótọ́ fẹ́ clean gbogbo mess tó ti ṣẹlẹ̀ ṣé ẹ̀yin mọ ibi tí Kàrímọ́ ti rìn dé tán ni pé Kàrímọ́ o ní láti lọ bí àwọn lágbájá rẹ̀ tàmẹ̀dò àwọn kọ̀ọ̀kan ti ṣépè fún ẹ o ní láti lọ dá èpè padà sórí elépè àbó ètí ìgbọ́ now tí Kàrímọ́ bá jáde tó sọ pé òun sọ́ọ̀rì òun ṣe kíní kan ẹ jọ ṣé Kàrímọ́ sọ fún yín pé òun o òun fẹ́ join team baba Mohbad tẹ̀yìn ṣe yẹn òun dẹ̀ fẹ́ sọ́pọ̀tì team baba Mohbad láti rí justice ṣe ti gbọ́ lẹ́nu ẹ̀rí ìyẹn one secondly ṣé Kàrímọ́ sọ fún yín pé sẹ́ òun dúró lórí DNA ipò òun fẹ́ gba DNA òun lè sọ pé òun fẹ́ gba DNA fún baba Mohbad ìyẹn two if Karimo truly want to do give away for people ipò náà nú àwọn èèyàn Karimo over one thousand followers lórí TikTok over one thousand followers lórí IG over one thousand followers lórí Facebook òun fún ẹ lè ṣe platform ti tiẹ̀ kó kó àwọn èèyàn jọ kó bẹ̀rẹ̀ sí ní ṣe give away fún wọn ṣùgbọ́n kí ni máa fà á jàlára kí ni máa boko lọ fún àkárímọ́ tuale ìbàrẹ́ one billion ọlọ́run sẹ́ wọ́n fà kó fà wọ́n tì kó tì wọ́n yá kó yá ó ti gbọ́n jù àgbọ́n gbọ́n jù ọgbọ́n a máa mọ lọ́gbọ́n gọ̀ o ti lọ́gbọ́n ju ọgbọ́n èmi ò ní ò born again ni o ó dà bẹ́ẹ̀ láti born again but tó bá fẹ́ born again you have followers you have viewers you have fans create your own platform and join the movement justice for mobile. don't attach yourself to some people you know a lot or you don't know a lot talk say whatever is in your mind say whatever you have tell people whatever you know about this justice and let us have justice stop going to platform from from platform. You don't care about anybody. Those people don't care about you either. So do your thing and support the mobile. Support mobile and don't attach yourself with people. Anyways, I love it when people do good to people. Congratulations to you, Karimo. You just won yourself a big, big, big congratulations by returning course. Alákùn àṣẹ, ẹ̀ ìyẹn ló súnmọ́ yín pé sẹ́ẹ̀. Mohbad Mohbad Mohbad ṣé ẹ̀rí kan tó ṣẹlẹ̀ ń sìn lára àwọn tíìmù yìí tẹ̀yìn tún kó mọ́ra pọ́n ṣe justice for baba Mohbad má trust anybody o baba Mohbad baba Mohbad má trust anybody o wọ́n ti ń gbowó lẹ́yìn o wọ́n ti ń gbowó lẹ́yìn baba Mohbad òkè baba Mohbad ṣùgbọ́n pé platform àwọn tó máa lọ ń jókòó sí platform àwọn tẹ máa lọ ń jókòó sí pé wọ́n ń wá justice fọmọ yín the same person tó ń gbé yín ṣépè lọ́jọ́ kìíní àná wọ́n dẹ̀ ní pé ọ̀dàlẹ̀ lọ̀dàlẹ̀ máa máa jẹ́ má fún ọ̀dàlẹ̀ ní second chance nítorí tó bá fún ọ̀dàlẹ̀ ní second chance ọgbọ́n àti pa ẹ́ ló máa wá báwọn bá dì ẹ̀yin mo ní bá lọ́rọ̀ kí ni máa fà á já kí ni máa boko lọ fáṣẹ àlàkùà nínú àwọn tó gbowó yẹn ẹ lọ ṣe findings yín lára àwọn hóòsì tẹ́tí lọ jókòó sínú platform ẹ̀ wà ń sọ pé àwọn wá justice fọmọ yín o nínú àwọn tí wọ́n gbowó yẹn lára àwọn kan wà níbẹ̀ tó yẹ pé justice for baba Mohbad ló ń jà fún ìyẹn ni kẹ́ fi mọ̀ wípé agbọ̀dájú la wà ẹ má trust anybody nínú justice for Mohbad yìí baba Mohbad baba Mohbad baba Mohbad baba Mohbad alákó àṣẹ ẹ ẹ pajú kọ́ndé kẹlà kọ́lẹ̀ o ẹ ti gbowó àbọ̀dè ẹ ti gbowó àbọ̀dè gbogbo owó tó ti ṣépè fún Kàrímọ́ ó sì ti gbàbọ̀dẹ̀ fún yín kò sọ fún yín láti bẹ̀rẹ̀ pé owó àbọ̀dẹ̀ lòun fẹ́ pín fún yín o nítorí fẹ́ràn ṣe gíbèrè <laughs> kàrímọ́ tó gbọ́n ó ti mọ̀ pé fẹ́ràn ò ní gbowó nítorí pé fẹ́ràn ti sọ láti bẹ̀rẹ̀ pé òun ò gbowó lọ́wọ́ anybody pọ́pí yun yìí tó bá tẹ owó fún fẹ́ràn kó jáde nu yín láti bẹ̀rẹ̀ dópin mi ò tọrọ owó lọ́wọ́ màmá aláyé kankan mi ò wówó lọlé sí jùbọ́lá nínú ẹ̀yin ó ṣe lórí bú yẹn náà lẹ́sẹ̀ pé fẹ́ràn ń gbà láyàn <laughs> nínú ẹ̀yìn wọ́n sì ń lọ́nà pé wọ́n ti sanwó fún bẹ̀ràn nínú ẹ̀yìn wọ́n sì ń lọ́nà pé bẹ̀ràn ti dé ń sìn kò sọ̀rọ̀ mọ́ nítorí pé ọba ti fún lówó àbí nínú ẹ̀yìn yẹn náà lẹ́tún sọ yí pé ó ti gbowó lọ́wọ́ Wùnmí ẹ ní tso gbogbo ẹ̀yin tẹ́ bá gbàbọ̀dé ọ̀dàlẹ̀ balẹ̀ kù ọ̀dàlẹ̀ balẹ̀ lọ ni Yorùbá sọ